أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الأمين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين àmàbáàdó àtúndà ọpẹ́ fún ọlọ́run ọba ọba dẹ́dá lórí ìṣọ́ àti ààbò rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa òyí ànẹ́rè tí à ń tàta pínṣẹ̀ tá a fira wá sí abẹ́ ìṣọ́ àti ààbò ọlọ́run ọba allah ọlọ́run tún wá sọ wa oníkàtún lè pàdé nírọ̀lẹ́ tòní tán tabaka ní méní méjì báyìí àríkè oṣù ramadan ó ti dá méjì lánàá àbí. léyìí tí ń túmọ̀ sí pé ramadan kò bọ́yá mẹ́rìnlá àbí mẹ́tàlá bílẹ̀ ṣe ń ṣú bílẹ̀ ṣe ń mọ́ tí ọ̀sẹ̀ kan lọ tí òmíràn tẹ̀lé tóṣù kan dé tí kan lọ ọjọ́ kú ẹnì kọ̀ọ̀kan wá àsìkò tá a lò nínú sẹ̀mí ó ń dínkù ní o kò lé o tọ́ba rí bẹ́ẹ̀ ẹ̀já máa fi ti kú sẹ́mi ẹ̀já rántí kú ojúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa ó ní àkṣírò díkàrọ̀ hàdímìlàdàtì anabi ni ẹ̀pọ̀ nírántí ntí máa ń sọ ntó dùn di ntó korò ntí máa ń wọlé oyin wọlé adùn anabi ni ẹ̀pọ̀ nírántí rẹ o bó láti máa rántí kú ìkíní bìtáwùbà tìmínà màá sìn àjàwọ́ àṣẹrí àtúbá kòmbi àwọn ẹ̀ṣẹ̀ tá à ń dá ní kọ̀kọ̀ àtàwọn ẹ̀ṣẹ̀ tá à ń dá ní gbangba. rọ́dùn mọ́bọ́ọ̀lùmí là á di à ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ti bẹ̀ lọ́wọ́ rẹ̀ tètè dá padà fẹ́ni tó ní kọ́bìlà ńlá yakuna dinarun wala dirham kọjá lòkè àmọ́ òtótó lọ́yà tó ṣe wípé ẹ̀ńtọ́ ọjẹ́ lẹ́tọ̀ọ́hún. o ò ní lówó kankan lọ́dọ̀ lè tó fi san owó pọ́n owó sílẹ̀ náírà dọ́là kò ní sí kankan pẹ̀lú rẹ̀ ẹlẹ́tọ̀ òsì ní lọ láì gbẹ̀tọ̀ rẹ̀ nínú ládàá rẹ̀ tí ò tó nǹkan ibẹ̀ wọn ò ti bù san fún un tí wọ́n wá san tẹ́tẹ́ lómi bá tún wá ẹ̀ṣẹ̀ tiẹ̀ òní tún wá dìlé ẹ̀ṣẹ̀ ọlọ́mọ sì wá ní mọ́ fúlẹ́sọ ṣé ọlọ́mọ àlùjánà mọ́ sì wá lọ́mọ àná ìwọ̀n bá ohun tó kù ńlẹ̀ yìí ọmọ tó aṣọ sálàságbẹ́ níbẹ̀rẹ̀ Ramadan a sọ fún wa nípa ìṣesí asláfin asọ̀lẹ́hìn ṣe Ramadan ní pàtàkì jùlọ fi tìlàwọ́tì mílẹ̀ Qur'an al bí a ṣe máa ń dún ní ma bí a ṣe pọ̀ ní kíkẹ́ al imam bukhari kurani odidi kan ni imam shafi'i kurani méjì méjì ni lójúmọ́ kí n túmọ̀ sí pé buhari ń parí kurani ọgbọ̀n láàrin oṣù kan imam bukhari àwọn ń parí ọgọ́ta láàrin oṣù kan ramadan léyìí tí ò mọ́ àwọn ètí ń kà tí wọ́n fi ń ṣe náà fílà àti tí wọ́n fi ń kírun ọ̀ràn yàn kò sí mẹ́wò nígbà ramadan ti abẹ́rẹ́ ní ìsìn ọmọ tí kò ń bá kọ́ra ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ọlọ́run kọ́sẹ́ni tó tó ṣòfò bí ẹni tí ramadan tó lọ mọ́ lọ́wọ́ tí ọ̀wá ríṣẹ́ rí kan tí ó mú wàlújánná tí ọ̀wá ríṣẹ́ ọlọ́run sànú wa o wọ́n sì á lẹ́ni wọ́n fèrè ọjà jẹ́ o ṣùwálọ́mọ àlùjánná ọlọ́mọ ṣùwálọ́mọ náà. lánàá à ń bá ọ̀rọ̀ bọ̀ nípa suratul ma'un ìyẹn sura tí wọ́n kà fún wa ní ìsìn àrò àyíta lẹ́bí yukadribu bìbí fàdáàlìkà lẹ́bí yàdọ́ àlùyàtìm wàlá yàhùdù àlà tàn mílímìskìn fọwọ́ìlù lílmùsọ̀lìn الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون wọ̀yẹ́mìnàrún ẹ̀dìmàrún. àtìtù lérèfé nínú àtẹ̀sírò mọ̀yásàr lónìí lágbára ọlọ́run àti ń bá ọ̀rọ̀ lọ nínú àìsàrò tàfàṣìr àmọ́ wá tẹ̀síwájú nírọ̀lẹ́ tòní. báwa jazair wọ́n ní abil ayatul salat àwọn àyà tí wọ́n kà sí etígbọ̀ wa hàn ìyẹn àrùn lẹ́dí yòókàdé òbí dín fàdálìkà lẹ́dí yàdọ̀rùn ìyẹtí wọlé àhúdù àlàtàn àbẹ̀rẹ̀ mẹ́sìkìn. àyà mẹ́ta àkọ́kọ́ nínú àyà méje ètí bẹ́ẹ̀ ní sọ́látùn màrún ọ sọ̀kalẹ̀ látàrí arákùnrin kan tọ́jà kẹfìrí ìyẹn alẹ́ hans ibn wa'il àti walid ọmọ wògera. àtàwọn tí wọ́n tún jọ wọn nínú àwọn ṣàǹkóṣàǹkó nínú àwọn kùrẹ́ẹ̀ṣì wọkùfàárùwà àtàwọn tí wọ́n jẹ́ kẹfìrí nínú wọn. fàádìlì àyà àyà yìí tààrọ̀ dọ̀bìhìm wàtánàdàdà bìsọ̀lókìhìm wàtàwàádàhùn. àyà yìí ọlọ́run fi ń sọ nípa wọn ni nípa ìwà wọn. ó sì ń ṣe ìlérí ìjìyà tó gbópa fún wa ọlọ́wà ní àrò àyíta lẹ́bi yòókà dèbìlì dèyìn àrò àyíta ìyá rọ̀tò lánàá ìrẹ́ òjíṣẹ́ wa ọ̀ wá sàkíyèsí alẹ́bi yòókà dèbìlì dèyìn ẹni tí ń pe ẹ̀sán ìtọ́nà ọ̀bọ̀ ọ̀sán kọ́ wa lórí iṣẹ́ tó bá gbélé ayé ṣe ẹni tí ń pè nírọ́ ó ní ọ̀sẹ̀ kan kankan lórí iṣẹ́ rẹ̀ kò sí jíya kankan lórí iṣẹ́ ẹbú ọ̀rọ̀ rẹ̀ má jẹ́ ọyọ́ lẹ́nu o nítorí òfin ní yọ̀ lẹ́nu ni pé fọwọ́dá kalẹ̀bi yẹ̀dọ́rùn lìyẹtì ma ó lẹ́ntì máa ń ti ọmọ òru kan lọ́pàpàá pẹ̀lú agbára láyọ̀ sí akọ̀wò gbogbo ń tọ́jú ẹ̀tọ́ fọmọ òru kan bàbá rẹ̀ jáde láyé ìwọ ni a pé àmì inú ẹ̀ ń tí a lè fọkàn tán ẹ̀ńtẹ́ lè fẹ̀mí fàyà balẹ̀ lé lórí pé ọba mójútó dúkìá rẹ̀ o sì yí ọmọ nídẹ̀dẹ̀rìn torípò ti gbọ́ yín pé wọ́n ta ló lè yàtá máa àtá ìdábàlàgbò nìkan ọmọ òrukàn ẹ má ti fún wa lówó wọn o tẹ́ẹ̀bì ti tẹ́ẹ̀sì fún wọn tẹ́ẹ̀rì pé wọ́n ti bàlágà orí wọn ti pé o sígbà wá yà nídẹ̀dẹ̀rìn ní ìsìn sórí ọwọ́ àpé mọ́ ìyẹn pé ìyẹn pé fọwọ́ dáka lẹ́bi yàdọ̀rùn lè yàtìm yàdọ̀rùn yẹn yàtfàrùn oní ń taari ọmọ òrukàn ní ń taari ẹ̀ pẹ̀lú agbára ọfẹ́ lẹ́kùn bí ẹ̀tọ́ rẹ̀ wọlá yọ̀ǹtì ìyá ntọ́jẹ́tọ̀ rẹ̀ kò fẹ́ file lọ́wọ́ ó ṣe bẹ́ẹ̀ takaburan ní ti ìgbéraga wàhìtìkọ́ran lẹ́yìn tí ń fojú rí náà wọ́n gbé kí ni ó ṣe é bí bàbá rẹ̀ ti lọ tó gọ̀ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àjẹmógún àtúntò ní ọ̀tún tẹ̀lé. wọ́lá yàtọ̀ dùn àlàtàn àmìlì mìsíkìn aláwọn tá a wí ìṣe àti wáyé lónìí àti wàlẹ́ ìdìbònú mọ̀gẹ́rọ́ ni wọn kì í sẹ̀mí ara wọn lójú kòkòrò láti tọ́jú àwọn aláìní pẹ̀lú fífún ẹni jíjẹ àti mímu. àwọn èyí ṣe é wọn èyí tún gbẹlòmíì náà níyànjú láti tọ́jú aláìní láti fún ní jíjẹ àti mímu. wàdà àlìkàdé àti john kò sí ní tó bí kò sí ní tó fàájú pé ádámù ìmánì ìbìdí àìnígbàgbọ́ tí wọn ò nígbàgbọ́ pé ẹ̀sán ń bẹ lálùkìyàmà lórí iṣẹ́ rẹ ìjìyà sì ń bẹ lálùkìyàmà lórí iṣẹ́ ẹ̀bú ní tí òjò wọn ò lè ṣe dáadáa sọ́mọ orúkàn nítí òjò ká lè fáláì ní ló ń jẹjẹ nù. wọ́n á dìhì sífàtúkọ lè lọ́ọ́límìn mánì nílẹ̀ hákì kìí ṣe àwọn tí wọ́n dá akọ nìkan ìní àyà yìí ń bá wí o gbogbo ẹni tó bá ti jọ wọ́n tọ́jú alábòsí mánì nílẹ̀ hákì ẹni tó ti pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí ò ní fili lọ́wọ́ láyọ̀rẹ́ hàmù kò sójú àánú kò sí lójú rẹ̀ láyé ṣíkù kò ní kankan tẹ́nì kankan retí lọ́dọ̀ rẹ̀ ìdìlọ amẹnẹ bìlìjẹsà ìfìdárẹ àkérò ntọ́fà náà nù àìnígbà wọ́pá jíǹde ńbẹ lẹ́yìn kú ìṣòro ńbẹ lẹ́yìn iṣẹ́ ẹ̀sán ńbẹ lórí iṣẹ́ tá a bá ṣe nílé ayé ìmọ̀ ẹ̀sán dáadáa tàbí jìyà níwájú ọlọ́run táìpọ́ bá nígbàgbọ́ fẹ̀sán ńbẹ lálùkì amẹnì làámílàlà kì bá ṣiṣẹ́ tọ́ ìtàríkẹ́ sáré kìbá pa burú tí ń ṣe kìbá pátì kìbá máa wá ṣe dáadáa. فمن أراد أن يرى مكذبا بالدين فإنه يرى في الظلمة المعتدين القساة القلوب الذين لا يرحمون ولا يعطون ولا يحسنون ẹnba fẹ́ mẹ tó ṣe pé kò nígbàgbọ́ pẹ̀sán ń bẹ lọ́jọ́ àjíǹde yóò ra wọn tí wọn ò nígbàgbọ́ wọn yóò rí wọn pé alágbòsí ẹ̀dá ni wọn ẹni tí máa ń gbàgbére ni wọn kò sátìlùkọlọ yóò rí wọn pé ọlọ́kànlélẹ̀ pátápátá ni wọn àwọn tó ti pé láyàrá hamon wọn kì í lójú wọn kì í kẹ ọmọ wọn kì í sànú ọmọ ènìyàn kankan láyé ọ̀sán bẹ́ẹ̀ bá fọlọ́ọ̀ ń bẹ̀ wọ́n dọ̀la ẹ dákun ẹjọ́ ti ń jẹ nísìnyí ẹjọ́ kò ní fún yín wọn ọmọ fún ọmọ dáadáa kan bìlì ntàsí pé wọn wà ṣe. ọlọ́run wa ní fawailun lil musallin ìparun ìyàtọ̀ lágbára ó ń retí àwọn olùkírun kan àwọn kìrìsìtẹ́nì wọ́n máa ń lo àyà wọn fáwọn ọmọ mùsùlùmí láti lè bá kọ́ wọnú kìrìsìtẹ́nì wọn ìrún tó ń kí gbọ̀ntọ́lọ́ ọba sọ ń parun gángan onífàwọ́ ilé mọ́sálẹ̀ ìparun ọmọ báwọn ti ń kírun kò kàńtọ́ kò ní kàńtọ́ wà lẹ́yìn rẹ̀ kò ní kà fún un ẹ̀yìn ọlọ́run ti ẹ̀sẹ̀ bí láwọn ti máa ń kírun tó ti dín sí ìgbà jésù nínú ayé rẹ̀ fàwọ́ ilé mọ́sálẹ̀ ọlọ́run ní ìyàtọ̀ lágbára ọgbọ́n kan nínú ná lẹ́yìn tó ṣe wípé ntí ó máa sàn jáde níbẹ̀ àwọ̀ oníwẹ̀jẹ̀ ètútú ètútú máa ń jáde lára àwọn ọmọ náà ọlọ́ni kọ́ máa jẹ́ ti àwọn olùkírun kan àwọn ni wọ́n gbé mu alẹ́bí náà máa ń sọ̀rọ̀ àti nsàhún àwọn tó ṣe pé wọn ò fàṣìkò oorun sẹ́mi bàbá wọn ni wọ́n kírun ìjọba kì í. bàbá wa jẹ̀sáyìí rèé wọ́n ní ààdà wàhíìdùn ṣẹ̀díìdùn lọ́hùn á ìlérí ìyàtọ̀ lágbára lélẹ́ ìjẹ́ o torí pé wáìlù ọgbọ́n kan ní í ṣe fi náírà jahannam iná jahannam lọ wa valley láti bí ọgbọ́n yìí yẹsí ìlú mìsọ̀dídì àhàlì náà ibẹ̀ ní ètútú ètútú bá ń tú jáde látara àwọn ọmọ náà ibẹ̀ ní ó máa tú jáde ó wà á ṣẹ́dẹ̀ làwọn dáhùn ìyá rẹ̀ lágbára pọ̀. ìdìkánì ìgbọ̀nsọ́nà fi àwọn òye sàmún wọ̀nyẹ̀ ṣọ̀rọ̀bù nàmi ni o. sẹ́ni àwọn tí ń bá wọn rárun láre àwọn oníwẹ̀jẹ̀ ìtútù ni làwọn máa gbé mu ní tiwọn. ẹ wàá rí à ń sọ láti ṣàhùn ànàhùn gọ́ọ̀fìlú nàníà wọ́n máa ń fọ́nú fọ́ra ń pa ò fa àsìkò sọ́kàn. So láyé kóró náà wọ́n ètò ìrántí pàwọn ojú ẹ̀kí wọn. fàkẹ́fì ìran máa tàfóòtò ọ̀pọ̀lọpọ̀ gbà jẹ́mọ́ ẹlẹ́ẹ̀kẹta ní òkè ọ̀pọ̀lọpọ̀ gbà jẹ́mọ́ àkẹrin gan ó ti lọ onìkan ní ọ̀daràn kí. àlẹ́alẹ́ ọ̀rọ̀ ọ̀run ó sì tóbi ju bá a ṣe mú un lọ ojúṣe náà ọba sọlọ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sálàm ń tọ́ bá jẹ́ ògbìn àlùkí àmà awwalu ma yu hasabu alayhi maru min amali sada akọ tí wọn kọ tu wo nínú iṣẹ́ wa nta àkọ́kọ́ jábọ̀ rẹ̀ fọ́lọ́run onírun ẹ ń bá rí kólẹ̀ lódindi tó pé pérépéré irú ẹni báwọn ti ṣoríire ó ti là kóńbi ìyá ó ti mórí bọ́ kóńbi náà ẹ ń láàbọ̀ àbí òtí ẹ̀rí kólẹ̀ fàkọ̀dẹ̀ xọ́ọ̀bà ọwọ́ ọ̀la ti múlẹ̀ ó ti bọ̀fọ̀ wà á sẹ̀rọ̀ nǹkan ti ṣọ́ọ̀tì ó ti ṣòfò. kálíbà àwọn bíọ̀nù bó ṣe pàtàkì tó lójú ogun ọlọ́dún pa aláṣẹ kákẹ́rù ní ẹ̀ gbọ́dọ̀ yá láre níṣẹ́. wáyíbá kọ́ńtà fi hím fa kọ́ńtà làwọn mú sọ́lá ta fálítàkùn tọ́ ìfàtúnbí ni ó máa kà ọlọ́dún tó júwèé bá ṣe kírun fún lójú ogun. àwọn ọmọ ogun rẹ dá wọn méjì káwọn kan máa sọ yín ká máa wọ àwọn ọ̀tá lọ́ọ̀kan ká gbé nǹkan jagun ká gbé dání ìsọ̀rí kejì káwọn tó lẹ́yìn rẹ táyé pẹ̀lú ìrìn àjò lẹ́ wà ó pẹ̀lú wọn wọn ò bá kíráka kan pẹ̀lú wọn tán wọn ò múra wá fúnra wọn ìwọ ọmọ lọ́wọ́ àwọn ò lọ sọ́dọ̀ àwọn ikọ̀ tí ń sọ yín káwọn rákẹ́lẹ́ kejì ó kí rákẹ́lẹ́ kejì pẹ̀lú fún pẹ̀lú wọn ọ wà ní sùúrù dè wọ́n tí wọ́n fi kí rákẹ́lẹ́ kejì pẹ̀ sí wọn náà ọ sàlámà àwọn náà wà sàlámà lójú ogun ni o ìyẹn tó gbọ́n ọ̀bà tí ìfànà ojú tán ọlọ́run tún pa á láṣẹ káàkiri ìjàmọ́ káàkiri lásìkò rẹ̀ arákùnrin kan afọ́jú ni ó wá bá ànábì sọ́lọ́lá ọ̀hún àdéhùn ọ̀sán lọ́wọ́ oníròjì inni rajulun ama èmi tó ń wòye afọ́jú ni mí o ń wòye wá sàfọ́jú lásán afọ́jú tó ṣe wípé ń wọ̀ lẹ́nì kankan tí ó máa fà mí ń tẹ̀ǹtẹ̀ wá sí mọ́ṣáláṣí ni mo jẹ́ ìgboro madina sì ni ó kún fún dàbídùn ẹ̀ńtọ́ lajú lẹ́gàn ó lè forí gbà kàmọ́sẹ̀ wá sẹ́ńtójú ẹ̀ bá fọ́ farọ́ọ̀kì sílẹ̀ ìyá rọ̀ sọ̀rọ̀ náà mi ń tèmi jẹ́ máa kírun tèmi nulẹ̀ ànábì tó kọ́ yàǹda fún un ọlọ́kùnrin ọlọ́kùnrin dẹ́ bá ń pè é nígbòde ó ní atásùmọ̀ nìdáá ṣíṣe máa ń pèrún sọ ọmọ ń gbọ́ olú máa ń gbọ́ kọ́ọ́lá fàájìb fàájìb yẹn pé gbogbo ọgbọ́n tó bá dá gbogbo ìpè tó bá ta sọ́rọ̀ ara rẹ̀ tó fi wá kírun jẹ náà ọmọ tí láti wá kírun afọ́jú o bó wà ní tàwa tó ṣe wípé alálàáfíà rà abdullahi bin masoud kọlọmba ni yọnu sí ó lóun wo àárín àwọn sàbẹ báyìí òun ọ̀rẹ́ nìkan kan tí máa ń ta kàláfà tí ò ní bárun níjàmá àfikún tó àwọn jẹ́ mùnáfìkì kìí ṣe mùnáfìkì lásán mùnáfìkì táwọn yẹn ti mọ̀ wípé mùnáfìkì lélẹ́wọ̀ ti gbajúmọ̀ pé mùnáfìkì ni ó ní kọ́dà nígbà yí ànábì ẹni tí ò lè rìn ẹni tára ayé ọ̀yá yóò ní kí wọ́n gbé nǹkan kọ́ lọ́rùn ká gbé njoko wọ́n gbé wá sínú mọ́ṣáláṣí torí kíni láti lè bà wá kírun níjàmá ńlá wa ń kàn pàbó ṣe wà ní ìsìn àyíkpà pé ètò ẹ̀sọ́ ọ̀ràn yẹn mọ́ṣáláṣí òkùnrin nínú àwẹ̀ ẹ̀já àwẹ̀ ọ̀lọ́tán ó ti ẹ̀ ti ń fà padà ní ìsìn jọ́kẹ́ níjọ́kẹ́ jọ́kẹ́ táwọn kún dáadáa jọ́kẹ́ nígbà ó ti ń dínkù báyọ̀ bá tẹ̀ wá lọ tán ẹ wà mẹjẹ máa mọ́sálásí àmọ́ yìí tí wọ́n jẹ́ mẹ́rin márùn tẹ́ǹkìrún ẹ̀ tún wá padà dìrẹ̀. yẹn ni pé fawailu lil musolin alẹ́bí náà mà ń sọ láti ṣàhùn. bá jazairi wọn ni àádá wàhálùn ṣẹdíd à ìlérí ìyàtọ̀ lágbára lélẹ́yìí o torí ti ń jẹ́ wáìlù ọgbọ́n kan ni níbi ọgbọ́n ìyá pọ̀ nbẹ̀ débi pé ètùtù òróró àwọn ará aná ibẹ̀ ni ó ti máa tú jáde àwọn tí wọ́n bá máa ń fi irun ra rẹ̀ tí wọ́n èkí lásìkò rẹ̀ yẹ̀ṣọ̀rọ̀bù nàmí ni o àwọn máa ń mu ètùtù. wọ́n máa ń sọ láti ń sàwọn ìtumọ̀ ń sọ láti ń sàwọn anamgọ́fì lónìí ni a wọ́n fọ́nú nípa àsìkò lẹ́yà tàdàkàrọ̀ náà wọ́n kì í rántí pàwọn ọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà irun máa ń bọ́ mọ́ ọ lọ́wọ́ kódà wà yá kúrújù wá tù wá àsìkò ọ̀run gáwó ti lọ kí wọ́n tó kí. wàá gíláàbù hàlìm bí òṣèkú ètò tiẹ̀ wàá pọ̀jù ní òṣèṣin wọn ni pé láyé sọ́lọ́ ẹ̀ nírí kí wọ́n kírun ìlà ìndà kóòdùbẹ̀ kọ̀rọ̀ ojú wá ti sọ̀rọ̀ àgbàbá kù sẹ́ pẹ́rẹ́ báyìí lásìkò ọ̀run ọjà dé pátápátá. alẹ́ bí náà ń yọrọ̀ òun yẹn ni pé yọrọ ọ̀nà bí sọ̀lá ti ń ọbí kó lé amálì ń tí wọ́n bá kírun báyìí wọn sí àrèmí ní ọmọ kí gbogbo ń jẹ́ máa ń ṣe ní ìgbójọsìn fọlọ́wọ́n bá pátá wọ́n máa ń ṣe pẹ̀lú sí àrèmí ni. ayé yóò sọ lòun wọ́yọ̀ fi kún ìyàrá ọ̀hún mìíràn ló fi jẹ́ pé òjíṣẹ́ náà bá sọ pé irun tó le lára mùnáfìkì jùlọ ó ní irun àsùnbà àti irun ìṣáì torí pẹ̀sẹ̀ ń tí ó rí ilẹ̀ ti dúdú yẹnni pé gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe pátá báyìí pẹ̀lú ṣe kárí mi ni bí wọ́n bá náwó owó ṣe kárí mi ni tẹ́lá pé pétọ́ lọ́ńṣì bẹ́ẹ̀ ni mọ́tíláṣí o wọ́n fẹ́ kó jọ fún mọ́tíláṣí o yóò bèrè àwọn wò ní ọ̀wà síbẹ̀ bí tí wọ́n bá ti ní pariwo rẹ̀ ká wá ilé iṣẹ́ ìròyìn wo lò ní bẹ́ẹ̀ yẹnni pé wọ́n yóò fi kóòn wọ́n máa náwó lìyàrá ọ̀húnmọ̀lẹ́mọ̀ mìíràn káwọn mú mi nìkan lè bá rí wọn ṣe á rí mi. tí a bá rí wọn fàyàkó ló iná mìíràn náà ni a mùsùlùmí àwọn ń kírun ọjọ́ máa ń kírun ni o. wọ́n fi mọ́ra art pẹ̀lú òun ṣe kárí mi tí a ń kí àwọn mùnáfíkì ìgbà náà lọ́hùn wọ́n fi ń dáàbò bo ẹ̀mí ara wọn mìíràn kọ́tìlì káwọn mùsùlùmí bá pa wọ́n. wọ́n sábúyì ká má bàa mú ọ lẹ́rú torí pé jìṣẹ́ náà bá sọ́lọ̀ lọ́rùn àlè wàsálàm sọ pé omirta ni okọ́ọ̀tì là nẹ́ẹ̀sà àtà yakóòlù láìláìlọ́ àtà ìṣẹ̀dọ̀ láìláìlọ́ ọ̀yọ̀kí mu sọ̀lá wàyó tó zàkà ọlọ́run bá mi pa mí láti ó ní kí n gbógun táwọn èèyàn tí wọ́n fi máa ṣẹ̀sìn òdodo tí wọ́n fi sọ pé láìláìlọ́ tí wọ́n fi gbàgbọ́ pé kọ̀sẹ́nìkan tá àjọsìn fún lódodo àfọlọ́run bá nìkan ṣoṣo wọ́n gbàgbọ́ nígbà mọ̀hẹ́mà ẹ̀rọ ọlọ́run ni wọ́n mọ̀ wá kírun wákàtí márùn wọ́n mọ̀ yọ zaka tí wọ́n ti lè ṣe bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀ mi ní ìdìmọ̀ àwọn wa àbúwádà wọn ti dáàbò bo ẹ̀mí ara wọn àti dúkìá wọn nù yẹn ni wípé làwọn máa lànà wá àlẹ́yìn máa àlẹ́yìn náà àtijọ́ dìbà kan náà nù ṣùgbọ́n àwọn mọ̀nàfẹ̀kì irun tí ń kí wọ́n kà fi ń protect ara wọn wọ́n fi ń dáàbò bo ẹ̀mí ara wọn mìnàlì kọ́tìlì wọ̀ sábìyì kó omi káwọn mùsùlùmí ká bá wọn jagun kí wọ́n pa wọ́n àti kí wọ́n mọ ẹlẹ́rù. wọ́yàm ní àwọn ẹlẹ́mọ̀ àrùn àwọn nǹkan ìlò tó ti pé èèyàn kàn ló èèyàn dá padà tí ò dé nǹkan kan kù lára rẹ̀ wọn ò ní yá yín. ìyẹn ni pé fáyidà sàárà mọ́mìnú màrún nàndínlẹ̀ ajá ti ilẹ̀ yìí bí mọ́mìnì kan tí wọ́n bùkátà sí nǹkan ìlò kan lọ́dọ̀ àwọn mọ̀nàfíkì pé tó ẹ dákun. E mi mela dáná yín ẹ̀dá kan ẹ̀yà mi ń jàbẹ́ ẹ̀yà mi lórógùn ẹ̀yà mi ń dòrò ẹ̀yà mi ń garawa láyọ̀ ẹ̀rọ̀n a àwọn àwáwí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni wọ́n mọ̀ wá. àṣà bẹ́ẹ̀ fẹ́ yà ké wọn ò ní yá yín ọ̀là kéde náà kòkò wọn ò abọ́ ẹ̀dẹ́kun alálejò ẹ̀dẹ́kun àwọn abọ́ yín tẹ́ máa fi ń sàlejò ẹ̀dẹ́kun yá wa wọn ò ní yá yín. kí ló fà á lẹ́yìnáhùn yóbóge dóná mọ́mìnínà wọ́n kórìíra àwọn mọ̀mìnín. wọ́lá yorì dán àyànfà àwọn bìṣẹ́ yìí ìdí nu tí wọ́n fi ṣe tán láti ṣe láǹfààní kọ́bọ̀ láǹfààní kíni yìí kan. yẹni pé ìròyìn àwọn mùnáfìkì lọ́lọ́wọ́n subhanahu wa ta'ala ilé parí suratul ma'un ẹ̀kọ́ wò láwàá rí kọ́nù sura ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ taqrir akidatul ba'ath wal jaza sura yìí ó ń ṣe àfimúlẹ̀ pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú ẹni pé gbogbo ẹ̀dá tó ti kú pátápátá ọlọ́run ọba yóò jí wọn dìde láti wá jábọ̀ nípa bá a sọ lulẹ̀ ayé sí yóò wá san kó wá lẹ́sàn-án lónìí tó bá gbélé ayé ṣe lójúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé mọ̀ ń wọ́jàdà khayran ẹ̀ ń bá rò rè lọ́jọ́ náà ó yà dúpẹ́ fọlọ́wọ́ báwò ẹ̀ ń tádì ẹ̀ tiẹ̀ bá dúdú fọlá yẹlòmínà ìlà nafsa kọ́ mọ̀ bu ẹnu àtẹ́lẹ̀ nìkan kan ara ẹnìkan ni kọ́ bá wí. yìí ni pé àsúrà yìí. nínú ẹ̀kọ́ tí ń bẹ́ ń bẹ̀ ni wípé àjíǹde ń bẹ lẹ́yìn ikú tàbí wàá gbà fájíǹde ń bẹ lẹ́yìn ikú ó yẹ ká ṣiṣẹ́ lẹ̀ dèjọ́ torí wípé gbogbo nígbàgbọ́ pé a kù ṣùgbọ́n ìgbà wo ọdún wo oṣù wo ọjọ́ wo aago wo ayòwò láwà ọ̀sẹ̀ntọ́mọ̀ wọ́n máa tẹ̀lé fún bí ayé kò sẹ́ni tó ń tó wọ́n kù sí. òjíṣẹ́ náà bá sọ́nà lọ́wọ́ àdé wàsálàm ó ti já mà pé tọ́lọ́n bá fẹ́ gbẹ̀mí ẹ̀dá kan sáàyè ibì kan bùkátà rẹ̀ yọ ọba sọ́ọ̀bẹ̀ bí tí bá ti ń bí ya rẹ̀ lọ́wọ́ èkó sì kà mọ́ bẹ̀. sábà nígbàgbọ́ pé ẹ̀sán bẹ lẹ́yìn àjíǹde ìjà ń ṣiṣẹ́ léè tí wọ́n wọ́n wò léè tí ó tó ń tàbí wà lìjáde òde dẹ̀ra yẹnni pé súrà yìí ó ń ṣe àfimúlẹ̀ pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú o àwọn láti nígbàgbọ́ sí i. nínú ẹ̀bá kan náà ayuma kolbin khala min akida tilbaasi wal jaza illa wa sahibu sharri lqalki la khayra fi ribata. tẹ́bárí èèyàn kan bóyá ọkùnrin ni àbóbìnrin tó wọn ò nígbàgbọ́ pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú o bí ẹ̀sán kankan bẹ tọ́lọ́ ọba tí ó san ẹ̀dá lọ́jọ́ gbé de àlùkìyàmà ẹ lọ tú onítọ̀hún wò ẹ rí pé sábà lọ kọ́lùkì ni nínú àwọn ẹ̀dá tó burú jùlọ wà tó yẹ kó kò sóore kankan lára rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ètí bẹ́ẹ̀ni sóra yìí alwaid ìlérí yàtọ̀ lágbára lílẹ̀ àwọn náà nàbì sọ̀rọ̀ fáwọn tí wọ́n ń fi ọwọ́ jábọ́ tẹ́ mọ́rùn láyé bá lóhùn wọn ò kún là á ẹ̀dùn kíá ni wọ́n ẹni tàbí tí wọ́n bá kírun ẹ̀ńtẹ́ bá rí tí wọ́n ń fìrun rà létí èkì lásìkò rẹ̀ àmì kánú nínú àwọn àmì tá a fi mọ mọ̀nàfíkì ọlọ́ni ìnàlì mọ̀nàfíkì náà fi dárò kẹlẹ́ asfàlì mi náà wọ̀làntẹ́jì dàlá mọ̀nàfíkì ìsàlẹ̀sàlẹ̀sàlẹ̀sàlẹ̀ ẹ̀ná bẹ́ẹ̀ lọ́wọ́ fi mọ̀nàfíkì sí ibi tí yàtí lágbára jùlọ. ọwọ́ ń ka àwọn ẹsẹ́ tí wọ́n ti tó fi jẹ́ pé ibẹ̀ ni wọ́n lẹ́tọ̀ sí oníwáyé dà kọ́ mi ìlà sọ́lá kọ́ mọ̀ kò sálà tí wọ́n fẹ́ dìde lọ kírun báyìí ìdìde ń tó rojú lára ẹ̀kọ́ lẹ tí wọ́n fẹ́ lọ kírun wọ́n lẹ́yà àti kòrónà ńlá ìlà kọ́lé ìlà wọn ò ní tọ́lásìkò tí wọ́n lọ kírun àsìkò ló ti fẹ́ jáde nínú àwọn ẹ̀kọ́ tí mẹ́mbẹ̀ ni pé àtẹ̀ndídò bìlẹ̀dínà yà kúlú ní àmúwá lẹ́lẹ̀ yàtámá ọ̀yàtìfàwọn náà ní ẹ̀kọ́ kìí istis gára lọ́wọ́ wáṣítì kọ́ra súra ìbákan náà nípa àwọn tó ṣe pé dúkìá ọmọ òrukàn jíjẹ wọn bá tiẹ̀ jíjọ gangan náà tọ́ba béèrè ẹ̀tọ́ rẹ̀ wọ́n tarí ẹ̀ istisgaran bí kí ló ṣe wọn ò pọ́n méke ni wọ́n fojú rí náà rẹ̀ ní àwọn ẹ̀kọ́ tí ń bẹ nù sóra inú òjijì aláwọ̀ bá sallallahu alayhi wa sallam ó sì jẹ́ àmà pé ìmọ̀ ajẹ́ dúkìá ọmọ òru kan ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi kàbáyìrì kàbáyìrì lọ́wà àbú ìyá lọ́gbà àdìsí wa òjijì aláwọ̀ bá sallallahu alayhi wa ó ní ìṣẹ́nibó asábàdìmọ̀bìkọ́t àwọn ẹ̀ṣẹ̀ méje tí máa ń sọ ní di ẹni ìparun tí máa ń sọ ní di olórí burúkú ànábì ni ẹ jìnnà sí. kọ́ọ̀lù wà máa hún ní ya rọ̀sọ̀rọ̀ lọ àwọn sàbí ni àwọn ẹ̀sẹ̀ wo làwọn ẹ̀sẹ̀ méjèèjì ọ̀ ìdí òjíṣẹ́ lọ ṣàlàyé wọn fún wa nínú àwọn ẹ̀sẹ̀ tó dá kọ́njọ́ náà lọ́hùn ákìlò máa lè lìyẹ̀ tì í máa jẹ́ dúkìá ọmọ òrùka nínú tó nìsa ìnàlẹ́bí ni yà kúlú náà mú wà lálẹ́ yàtá náà lólùmẹ́ẹ́ inama ya kòló fi gbogbo ní ìmúnárọ̀ ọlọ́ni gbogbo àwọn tẹ́ ń jẹ dúkìá ọmọ òrukàn ní ti àbò sí ẹ̀fín ọmọ òrukàn ka ń jẹ o iná lẹ̀ ń jẹ iná lẹ̀ ń kó dà sọ fún yín sọ fún sọ́wọ́ àsọ̀rọ̀ náà sì fi wá àjọ kẹ́wò wọ́n sì yẹ náà sàn yín rọ wọn ibẹ̀ ń sí. nínú àwọn ẹ̀kọ́ tí mọ́nyẹ́rọ̀ lè máa ń ní mísífàtì mọ̀nàfíkè ẹ̀ńtí ìbá yáyàn ní nǹkan ẹ̀yà mọ̀ pé ìkánúrò yàn án mọ̀nàfíkè ọ̀nbẹ lára rẹ̀ yẹn ni pé ẹ̀ńtí ń kọ́ ẹ̀ńtí ń kọ́ láti fáwọn mùsùlùmí ní ti ń bùkátà sí yẹn ni pé ntọ́ ọba ní mọ̀ fún yàn ẹ má fẹ́ yáwó lọ́rẹ̀ tọ́ lágbára rẹ̀ yà lówó má ti fèlè sí a ó ti pé tó wá dá padà ó ti pẹ́jù ó ti pẹ́jù ó ti pẹ́jù ẹ fi yé báyìí lé olùkọ́ ẹ fi ṣiṣẹ́ ni ìlé lẹ́yìn náà ẹja bẹ́ẹ̀ lọ́nà ọba ọlọ́run sànù wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم منع من خوف بارك الله فيك سورة قريش أنياتي àti gbọ́ tí wọ́n ti kà fún un lè íláàfì kùrẹ́ẹ̀ṣì ni kìí ṣe íláàfì kùrẹ́ẹ̀ṣì íláàfì yìí mú lè íláàfì lè íláàfì ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀fọ̀ àgàntẹ́bàkà íláàfì kùrẹ́ẹ̀ṣì ni a máa wí lè íláàfì kùrẹ́ẹ̀ṣì ìlú maka onísọ́ra ti sọ̀kalẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam àyà àánú rẹ̀ mẹ́rin ni baba ibn kathir kọ́lọ̀ nkọ́ba ní kẹ́mu wọn láti ìfì kan ọwa tọ́da lórí súra yìí àdéhìfẹ́ baba pè ní àdéhìfẹ́ gọ̀rìb sọ́jú gbogbo ẹ̀ lọ́ni pé àdéhìí ń wá láti ṣe àlàyé nípa ọlá ètí ń bẹ fáwọn kọ̀rọ̀ìṣ wọ́n kà wọn nǹkan méje níbẹ̀ nínú àdéhìí ń ẹgbẹ́ bí ó ṣe wá bàbá abáyà kí àwọn ẹgbà àdéhìí yẹn wá sàákọ̀ sanad ìlà amr ibn jaada ibn hubeiro an abi an jaddati ummi hani ummu hani tí í ṣe ọmọ bíbí inú lóbìnrin fún abu tọ́líbi lọ́gbà àdéfìyẹ wa olùjíjẹ náà bá sọlọ́láhùn àdéhìí wasalam sọ pé fọdọ̀lọ́láhùn kùrọ̀ ishan bisabuyan khilal àwọn nǹkan méje kan ọlọ́run fi bu ọlá iyì ẹ̀yẹ fáwọn kùrọ̀ ish nǹkan àkọ́kọ́ àní mi ni òun wọ́n ní pé mo tara àwọn ọkùnrin ìṣì jáde nǹkan lẹ́ẹ̀kejì ànẹ́nubú wàtàfíìm ìjánu bí ọlọ́run ọlọ́run tó mu jáde láàrin wọn ó ṣe mí lánàá ọlọ́run láàrin wọn wàlẹ̀ ìjà bàtà dáàbòbò ọlọ́run mójútó kọ́kọ́rọ́ rẹ̀ ó wàsíkọ́ yàtọ̀ fíìm ìmọ̀ fáwọn alálàájì lómi mu wọn ni lọ́wọ́ ní sọ̀rọ̀ àwọn alálìfíyàdì ọlọ́run bá tún ràn wọ́n ṣe ó mú aborí abúrò àátù àtàwọn àjọ rẹ̀ tí wọ́n gun erin láti lọ́ọ́ fi ja kàába lógun wọ́n fẹ́ lọ́ọ́ bìwó dànù. wàá ní muhammed lọ́ọ̀ àti pàwọn kùrẹ́yìí àwọn nìkan ní adásin ọlọ́run aṣọ̀rọ̀sìn ní ìgbẹ́jọ ọdún mẹ́wàá láyà gbódò gẹ́rù tẹ́nìkan kò kàn lọ àwọn nìkan ní adáṣe. èyí tó parí mbẹ wà ní lọ́wọ́ anzala fíìm sùúrọ́tà mìíràn kùrán ọlọ́run torí wọn sọ sùúrà kankanlẹ̀ nù kùrán ó pè ní sùúrà tó kúrẹ́ yìí fún mẹ́tàlá rasulillah sallallahu alayhi wa sallam àníbi wàá ka sùúrà yìí tó sọ ọsọ kaliforni alukur'an lè ìlàfi kuraish ìlàfihim rìḥlata ṣètàyí wasayif falyabudu rọba hadal bayt alẹ́bi àtàmù mìjọ́rin wà àmìnà òmìnà xọ́f. kí ni tuma sura ọlọ́ni lè ìlàfi kuraish ẹ jẹ́ sọ fún àwọn kuraish kama dúpẹ́ fọlọ́wọ́n ọba lórí kíni aláǹnáwó sọ́dàlì fíyàlà wà á sábàwò anharami látàlí wípé ọlọ́run ló sẹ́rí àwọn erin àtàwọn tí wọ́n gun erin ọlọ́run ló sẹ́rí wọn kú tí ò jẹ́ kí wọ́n lè dé kàbá wọn ìbá ti bí wọ́n lẹ̀ wọ́n mẹ́rin àwọn ará mẹ́ka gan wọn ìbá rún wọn tégbòtégbò wọlé tashkuru kuraish rọba aidan ẹsẹ fáwọn kuraish kátó máa dúpẹ́ fọlọ́wọ́ bàbá kanáà àǹjẹ́ àlọ́mù àmìlí náà fi bàlàdé ọlọ́run ṣẹlẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ nílò ìlú wọn. wọ́jà àlà nàásà yàtàrí mọ́nà ìkìrọ́mù lìbẹ́ ìtìlá gbogbo èèyàn pátá ní ma ń sàpẹ́lẹ̀ àwọn kuraish ní ma ń bọ̀wọ̀ fún wọn kì í sáwọn ní ń bọ̀wọ̀ fún torí di ọlọ́run bàtí ń bá torí de lọ́wọ́ bá ti ń bẹ lọ́dọ̀ wọn ìdí tí wọ́n fi ń bọ̀wọ̀ fún wọn. fọkàtí káànù yẹsẹ̀ rona fi tìjàrọ̀ tì í àwọn kọ̀rọ̀yì wọ́n jẹ́ ti máa ń ṣe ìrìn àjò láti ṣòwò owó wọn oríṣi méjì ni àwọn kan lásìkò ọyẹ ìkejì lásìkò ooru fìrí láti ṣìtáì wọ̀sọ̀yì nípa ẹ̀ka máa dúpẹ́ fọlọ́run ọba lórí ìrìn àjò tí wọ́n ti bá sáábà lásìkò ọyẹ àti lásìkò ooru lásìkò ọyẹ lọtílẹ̀ yemen lásìkò ooru lọtílẹ̀ sham láwọn àsìkò tó ṣe pé anaasu min hawlihim yóò xatọ fún un kò sẹ́ni tó dánrú ẹ̀ wò wọ́n ti pa wọn sójú ọ̀nà wọ́n ti mú wọn lẹ́rú ṣùgbọ́n àwọn kọ̀ọ̀rọ̀ yìí àwọn kan lọ pẹ̀lọ́yọ̀ pẹ̀lọ́láàfíà ogun sùnmọ̀mí ọ̀wá já wọn nílùú mọ́ka nínú ilé ọlọ́run fi sọ̀rọ̀ sọ wọn níta ọlọ́run tó dáàbò rẹ̀ bò wọn àà ah, ah. ó yẹ ká máa dúpẹ́ fọlọ́wọn ọba. ìlàáfihìm rìhìlàtà ṣètà ayíwá fẹ́yìr ìdìkanu kọ́dí àlìfù àlìkìyàmà bẹ̀rẹ̀ rìhìlàtà yìí ní fìlà hàn. látàrí wípé wọ́n ti bá ìrìn àjò méjì kan wọ́n ti bá sábà ẹ̀ẹ̀mejì ní láàrin ọdún. rìhìlàtà ṣètà ayíwá lìyàmà ìrìn àjò tí wọ́n ṣe lásìkò yẹ lọ sílẹ̀ yàmà kí ni a lọ ṣe ń bẹ̀ للنقل البضائع التي من الهند والفرس àwọn ọjà lóríṣiríṣi ètò dé láti ilẹ̀ India láti ilẹ̀ Faransé tó dé sí Yemen àwọn ọkọ̀ kẹ̀tíkẹ̀tí wọ́n rọ̀ wá sí Mẹ́kà wàbí ìlàtí sọ́yìn bẹ́ẹ̀ náà ló yẹ kí wọ́n dúpẹ́ fọlọ́run lórí ìrìn àjò tí wọ́n bá sábà lásìkò ẹ̀rùn lẹ́ẹ̀rùn wọ́n lọ sílẹ̀ Ṣáàmù wọn nẹ́kìlì bàbá àyàn alẹ́tì táàtì ilẹ̀ yìí náà gbogbo àwọn ọjà oríṣiríṣi ètí bẹ́ẹ̀ náà wọ́n tún kọ́ wá sí erékùsù rẹ̀ lárúbáwá yẹnni pé látàrí lílọ bíbọ̀ pẹ̀lú rọrùn ọ̀yẹ̀kùn wo dúpẹ́ fọlọ́ fàlìyàbùdù rọ́bà ádàlbáyìt kéèyàn máa jọ́sìn fọlọ́ ọba rọ́bà ádàlbáyìtì ọba tó ní kàábà ọba tó ní mọ́sálásí ọba tó nílé yẹtọ́ sí pé àwọn èèyàn ń wò mọ́ wọn lára tí wọ́n fi ń bọ̀wọ̀ fún wọn. fọwọ́ lẹ́dí mẹ́rin náà lẹ́yìn bẹ̀rẹ̀ amúni ẹ̀yìn wọ́n dúpẹ́ fọlọ́n kò sí má sọ pé ìlú tí fọkànbalẹ̀ wà ìlú mẹ́ka ni amẹ́ríkà kò sí fọkànbalẹ̀ kálukú rìn tìbátìbá ni ọba ti misbehave báyìí pàà yóò yan bani ọ̀dọ̀ wa àkọ́rọ̀ ń fọ́ kò tiẹ̀ sáàbò kankan. kọ́nà kọ́ sànù wa àwọn boko haram lakọ́rí tàn wí àwọn tí a ń ṣe bíi fúlàní adarandaran àwọn tó níbò ní ti boko haram ṣe jẹ́ èsì fúlàní ní ń pààyàn mẹ́ta kan ra wa jẹ́ o jẹ́ni tá a bá lọ jáwọ́ kó n bí ìwà burúkú tá à ń wù ń bí òṣèlú nàìjíríà ọlọ́mọdé àríbìnú rẹ̀ o kẹ́nìkan wà lórí ipò ká máa wá bò ní òsè ní láti yọrí àwọn adá sínú fìtínà. ẹja bẹ̀rẹ̀ ọlọ́run kò dáa wọ́n wà ara wọn kan tí wọ́n display bí gbàgbé fúlàní wọn pé àwọn èèyàn rẹ̀ náà ní ń pa yín o àwọn èèyàn rẹ̀ sẹ́ni tí sọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ ní ń pa yín o ìwà burúkú ni kò dáa lásìkò búlọ́ọ̀gù àwọn boko haram tó gbórí wọlé lẹ́sẹ̀ ń pa mùsùlùmí ẹ̀ ń pa kẹfẹ́rí lẹ́sẹ̀ ń pa kúkúrú ẹ̀ ń pa gígùn lẹ́sẹ̀ ń dáná dun ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ ni ẹ̀ ń dáná sun mọ́ṣáláṣí. àwọn ilé ìtì ẹ̀ ń tẹ̀ tí wọ́n á burú. àwọn màálù wọn ti ń dà káàkiri okoloko tẹ́ni ọlọ́run tó fi one million tẹ́ ìpèsè rẹ̀.

alọba tó pèsè ààbò ìfọkànbalẹ̀ fún wọn filẹ hẹlẹ wà tẹrẹ hàn yálà wọn bẹ lẹni abẹnbẹ nínú àjò wàá wà lẹbi jàǹdàhùn bisámábí dálíkà ọlọ́run lọ sọ ìlú mẹ́ka di ààyè tó ṣe wípé markazan tijari yan gbogbo ọjà tó bá fẹ́ rà pátá déjẹ́dà ó rí mbẹ́ dérìyáàdì ó rí mbẹ́ gbogbo ọ̀sán táyì ń gbìn láwọn olùdíyàn ti ń gbìn ọ̀sán mọ́kà ló ti rí ìtọ́ dájú mo rántí gbà tá a wà ní islamic university àwọn ọ̀sán wọn ó sì kọ síbẹ̀ pé made in kínní kan ìlú bíi tí wọ́n kó wá wọn sì kọ sí fresh one bọ̀nkọ́ bọ̀nkọ́ báyìí ni sáàpù lè tẹ̀ ń jẹ ẹ̀ jẹ́ àpù àwọn ìtẹ̀ ẹ̀ràn bíi irú ẹ̀ mẹ́fà lájẹ̀lẹ̀ kan yẹn ni pé látàrí ààbò àti ìfọ̀kànbalẹ̀ tọ́lọ̀ ń pèsè fún wọn nǹkan méjì ẹ̀dá bùkátà sí nùsẹ̀ ìfọ̀kànbalẹ̀ àbùkátà sí oúnjẹ àjẹyó àbùkátà sí tí kaba ti lè tà sínú méjèèjì ìyẹn kan ń gbé ayé ni ìgbésí ayé rẹ̀ lè smooth tí yẹn bá ń jẹun tọ́kàn rẹ̀ ọba lẹ̀ ẹ̀ńtí ń jẹun ẹ̀ńtí òrò ń jẹjẹ torí fọkànbalẹ̀ yóò sàn jùlọ méjèèjì ọgbọdọ má sí oúnjẹ àti fọkànbalẹ̀ tí kan ọba ti lè sí ìkejì náà waste. alẹ́ bíi apáhánà omi ìjọ ọ̀yìn méjèèjì ọlọ́run wá sí fáwọn ọkùnrin yìí. alẹ́ bíi apáhánà omi ìjọ ọ̀yìn ọba tó fún wọn ní jíjẹ lọ́jọ́ ibi kò ti di ọ̀pá wọn. wà á mẹ́nà ọ̀hún ó fi hàn lọ́kànbalẹ̀ mí ní káwọ́ fín kó mi bẹ̀rù. fàjà àlọ́lọ́wọ́ mẹ́kàtà ìlú mẹ́kàtà ti gbàgbé ní bó ló ṣe rí fi wá dẹ́ngẹ́rì dé zarihin ọgbọ́n kan ni tí ò sí rúgbìn kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé nǹkan bẹ́ẹ̀ látún bí tù kò ní wù wàlákin náwó tàn án la ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà yẹ́sọ̀rọ̀ lọ́wọ́ tàn án la tàdáfọ́kọ̀ náà ti fi tìjà ara ti ilé yà fàáṣì máa hàn lùwà. àwọn èèyàn kọjá lu wọn mọ́kà wọn ọ̀rọ̀ lọ. ọlọ́run wá ti bẹ̀ ó pèsè jíjẹ oúnjẹ àjẹyó fa àṣìbà àlà ọlọ́run fún àlóúnjẹ àjẹ lájẹyó. wà á mẹ́nà hùn bí yàrá jẹun tí yàrá ti fọkàn balẹ̀ oúnjẹ wọn ò ní iṣẹ́ rẹ̀ ọlọ́run tó wá fi lọ́kàn balẹ̀. nínú àwọn nǹkan tó ṣe pé yàrá fò gẹ̀rù gbogbo tí ń pa àwọn àlùmí ìlàyà ọlọ́run wá fa àwọn lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ìwádìí owó tí nàìjíríà ń ná sórí ààbò owó dasuki, sókè wọ́n sì gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà wọ́n èrì gbàtà dòní. kílówó kílówó dà sókè ẹ lọ fẹ́ràn nǹkan ogun wa káfí borí àwọn boko haram wọ́n sì pín láàrin ara wọn owó ni wọ́n ń gbà gbà gbà gbà tí wọ́n ti gbà tán. ṣùgbọ́n àwọn kọ̀ọ̀rọ̀ yìí wà á mẹ́nà mìíràn kan òfin ọlọ́run wa fi hàn lọ́kànbalẹ̀ kó omi ogun ti máa ń pààyàn láyà. tafsiru aya ho inu aisaru tafasir qala almuallif rahimahullah liilaafi quraish wọn ní láàmù tó ṣíwájú aráàfijárì ni lọ́dà nínú wò tí aráàfijárì bá ti ṣíwájú ismu tó bá tẹ̀lé kẹsìrọ̀ lónà ọgbà bó láti wá wí àánìjárò wa mẹjìrò rẹ̀. mùtàhàndìkọ́ni bíi màdófin ọ̀rọ̀ kan bẹ tí wọ́n ti kádàrá rẹ̀ tí wọ́n fi hàn síbi ìlàfi kùrẹ́jù tẹ̀kídì rẹ̀ ni pé fàáltù máa fàáltù bíi àfáàbìlì fìlì ìlàfi kùrẹ́jù rẹ̀ látàyè ọlọ́ni mo rún àwọn ìjọ ilé irin abúlé àátù ọmọ ogun ga irin ọlọ́run ló rún wọn dégbòdégbò mo ṣe bí mo ṣe ṣeun torí kí ni ìlà fi kọ́ra yìí káwọn kọ́ra yìí kọ́ka wọn ó lè bá a balẹ̀ kán lè bá a bá ìrìn àjò owó wọn méjèèjì tí wọ́n ti bá sábà kán lè bá a máa lọ pẹ̀lú rọrùn ni. tàbí ká jẹ́ sọ pé súnmọ́ rẹ̀ ni pé ẹ ké máa lè fi kọ́ra yìí fún ìbásábà táwọn kọ́ra yìí tí ti bá a ìrìn àjò méjì tí wọ́n ti bá sábà ìrìn àjò méjèèjì ọ̀hún ọmọ rẹ́hìnlátún fi ṣètà yìí lálẹ́ yámánì ó nìrìn àjò tí wọ́n máa ń ṣe lọ sílẹ̀ yámánì àti tí wọ́n máa ń ṣe lẹ́rùn lọ sí ilẹ̀ sham. yẹn ni kọ́nà ọba tùmánì wọ̀tá á la ó ń sọ nípa oore tó tóbi èyí tó ṣe fáwọn kùrẹ́ẹ̀ṣì léyìí tó ṣe pé ó kò káàtà sí kí wọ́n dúpẹ́ lé lórí. ìlú méjì tẹ́ ń tẹ́ ń rìnrìn àjò lọ lílẹ̀ ìtìjà láti lọ ṣòwò ni wọ́n jẹ́ ìbẹ̀lẹ̀ arzak àwọn arìsìkì ti ń bẹ́ẹ̀ lù wọ́n fẹ́ lọ kó wa sílùú mẹ́ka ìlú tó ṣe wípé lẹ́yìn sátìpì dá ti dárí ẹ̀yìn ìlú tí ò ṣe gbìn kan wọ́n láásì náà wọ́n yìí fa ìlà fíìmù àtẹ́yìn rìhìlàtẹ́yìn bí ẹ ṣe wá ń lọ lásìkò ẹ̀rùn tí ń lọ lálàáfíà tí ń bọ̀ lálàáfíà lásìkò ẹ̀rùn àti lásìkò ọyẹ́ à gbogbo ẹ̀ pátápátá bíi tẹ̀díbírì láàyè ni o ọlọ́run ní bẹ́ẹ̀ ń di rẹ o ọlọ́run ní ń darí wọn o kí ni tọ́fà á lìyẹ̀yìn ìṣàsùkáànù haramí ibẹ̀ ń lé ọlọ́run wa mọ́sálásí tó lóore jùlọ tó tóbi jùlọ mọ́kà lọ́wà ọ̀dọ̀ àwọn ọkùnrin ṣí lọ́wà káwọn tí ń gbé bẹ́ẹ̀ kálí bá a máa sẹ̀mí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ fi rọ́gàdì mìíràn àìsí kálí máa sẹ̀mí kálí máa jẹ kálí máa jẹ àwọn gbẹdẹmúkẹ́ ìgbádùn fẹ̀yà ní ẹ̀rọ mẹ́tọ́ mi ní àmì là eléyìí ìdẹ̀ra kan lọ́jọ́ ní ìdẹ̀ra ọlọ́run bá látàrí pé wọ́n bá ìrìn àjò méjèèjì sábà yìí fẹ̀lẹ́ àbúdó rọ́bà àdàlbẹ̀t kámá sọ́lọ́run ọba ọba tó nílé òun ọba tó ti pé àfààmà omi ìjọ ẹ̀yìn. olóńfún alébi olóńfún aníjíjẹ kò jẹbi ọpa wọn látàrí kíni bímọ ayé aláwọmìnira àsùbá torí àwọn okùnfà ntẹbi òfin ní pani ìtọ́nà ọba tó pèsè fún wa ni pé wọ́n lè ń sìnrìn àjò wọ́n lọ láyọ̀ wọ́n bọ̀ láyọ̀ láyà tá àárọ̀ láwọn ahad kò ní sẹ́ni kankan tí ó dá wọn lọ́nà ìkíní wọ́n kọ́ ń fi mẹ́ka wọn fi wọ̀ wọn o. àwọn tó ti pa àwọn abúlé àtù àwọn ìjọ eléyìí tí wọn jáde tàbí àwọn kọ̀ọ̀rẹ́ yìí wọ́n sá kọ́nu lé ní ẹjọ́ lọ òkè ẹjọ́ kálukú sá lọ ní. wọ́n ti wí pé wọ́n sáré táwọn ẹ̀ka sáńtú jáde lójú wọn báyìí tẹ̀yẹ́ sì ń fẹ́ ní gbé òkúta wọ́n fẹsẹ̀ méjì kó ẹyẹ kọ̀ọ̀kan ẹyẹ ẹ̀kọ́ mẹ́ta mẹ́ta ó sì ń lẹ̀ máwọn abúlé àtù àtàwọn ìjọ rẹ̀ yóò bá wọn lórí ẹni tó bá ti bá lórí báyìí yóò yọ ní bí òrì gẹ́rẹ́gẹ́ ẹ̀rọ rẹ̀ yóò yà já kùtùkùtù bá ti máa sọ lọ́la gbàtà bá ń tún sọ́ra tòlùfẹ́ wà á mẹ́nà omi nà xawf kàdáàlìkà ọlọ́run bá tún pèsè jíjẹ lẹ́yìn tó pèsè jíjẹ mímọ́ fún wọn tán ọlọ́run tún wá fi hàn lọ́kànbalẹ̀ kó n bí gbogbo tí máa pààyàn láyà. wọ́n lé mẹ́yà adínú náà lè rìn bàdá tì í gbọ́dọ̀ wọn bá ṣe gbogbo tó báyìí fáwọn kùrẹ́ẹ̀ṣ èyí ti rí kí ló fà á tí wọ́n fi ń sẹ́ríkò bí máa jọ́sìn fọlọ́wọ́ fọláwà akọyà àbòdò ìbúlọ̀ ló lẹ́tọ̀ọ́ lọ́nà kí wọ́n máa jọ́sìn fún un látàrí pé oúnjẹ tí ń jẹ wọ́n lẹ́dẹ̀ àtàánù olúfọ́njì jẹjẹ ọkàn wọn tọ́ balẹ̀ ìlú mẹ́kà fọkàn balẹ̀ o ìlú saudi general ọ̀ fọkàn balẹ̀ kódà yẹn máa ń pèfà kéèyàn ó ṣèrìn àjò lóru ju ọ̀sán àbáàrọ̀ lọ ẹ gbọ́ lábúgbé tí a fẹ́ travel kẹ́ travel lóru tuntun jọjọ́ ti tutù ọ̀sán gbogbo ẹ̀ máa gbóná ní hehehehe sùn lálẹ́ gbogbo náà tàn lọ ní iná tí aráàmù nìkan gan lò gan bí a ń sèǹtì kan lè dúró tán lọ́dọ̀ wa ń bì. yẹn ni pé ìfọkànbalẹ̀ lódìndí ọ̀lẹ́ wà nílò wọ́n rántí lọ́dún kan bí a nineteen ninety three àbí ninety four mo fẹ́ lọ sí jẹ́dà lọ́dọ̀ àwọn alálàájì tí wọ́n ń bẹ níbẹ̀ mo mọ̀ pé lílé oṣù mi ẹni tí mo rò pé máa dé sọ́dọ̀ rẹ̀ àtọ́ náà ti kúrò lẹ́kọ̀ọ́ sí ní mọ́ta wọ́n á wo mọ́sálásí kan pé nígbà tí ń dè máa ń sẹ́ wọ́n ti ti gbogbo wọn bá ti kírun sábà wọ́n ti mọ́sálásí pa ni. Ah! mọ́ra kákúlù tún síbi iwájú mọ́sálásí hàn pé ilẹ̀ fẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ làwọn ọlọ́kọ̀ọ́lọ́pàá lọ fò fò láàrin bí ìṣẹ́jú márùn-ún mo sì ká ọkà bíi fọ́tì lórí kíni láti jẹ́ kí okùn ààbò kó lè dáin mo yà ẹ̀mí mi ọgbà mọ́ mo kó mbẹ́ mo á lọ síbi tí mo wá gangan pé oyè lọ́jọ́ kò bí ọkọ̀ ọba lè díẹ̀ mbí pẹ̀lú àwọn tẹ̀sí fáfà fáfà fáfà jáde àná lọ́tẹ̀ ń bọ̀. ẹni pé wà á mẹ́nà omi nà káwọ̀ ọlọ́run fi hàn lọ́kàn balẹ̀ kó n bí ewu kò sí nǹkan kan tí ń pa wọn láyà. èyí tètè wọn mọ wá jọ́sìn fọlọ́run tẹ́kpó sàníwá ń jọ́sìn fò sàníwá ń bọ̀. bìmọ̀ alukọ̀ fi kòlóbìnrin arọ̀bù min ihtiram al-haram ó ti yẹ ká máa dúpẹ́ fọlọ́n látàrí wípé ọlọ́run fi àpọ́nlé ọ̀wọ̀ àwọn kùrẹ́ẹ̀jì ọlọ́run fi sọ́kàn gbogbo lárúbáwá pátápátá wàtúkánì wàtàmítà ń bẹ́bẹ̀ wọ́n ń bọ̀wọ̀ fún wọn ń pàtàkì wọn fàtàmẹ́kànnì mi nà sáfàrà ló fi jẹ́ pé sẹ́máà ń tẹ̀lé àjọ nìkan wọn lálọ àbí bọ́lá ń sọ láyé mi pé yàrá lọ́wọ́ lè ká bàtàlì bẹ́ẹ̀tà lè xàrọ́ mi kìyà ilé wọn ọlọ́ọ̀ba ilé àbẹ̀wọ̀ òun ṣe ní kìyà àmàlì náà si pé fáwọn ọkọ̀rọ̀ àyèbí tó ṣe pé wọ́n ti máa wọn pátápátá lèmi ọ̀fìn lóbi làárọ̀ mi mi wà jẹ́ra mi yìí bákan náà ó bí gbàtà alánàbí sọlọ́n ló ṣe bẹ́ẹ̀ fún àwọn ọkùnrin yìí bàbá ibùdó kẹsíyẹ̀rọ kọ́lọ́nkọ́ba ní kẹwọn àwọn náà túmọ̀ sọ́rọ́tù kùrẹ́ẹ̀ṣì àwọn sọ pé hábì ìṣòro yẹn sọ́rọ́tù kùrẹ́ẹ̀ṣì mọ̀fúlátùn ánìlẹ́tì kọ̀bìlà wọn làwọn kan náà wọn àfa wọn ní sọ́rọ́tù kùrẹ́ẹ̀ṣì òun dá wà lọ́wọ́ tiẹ̀ ní o súra kan ni tó dá dúró súra tó fíìl òun náà ti dá dúró lọ́tọ̀. kátàbù bẹ́ẹ̀ ni àṣàtẹ̀rù bisimilayi rahman rahim wàyín kánà ti mọ́tàn alẹ́kọ̀tàn bí wọn kọ́bùlà. yẹn ni pé súra ń tẹ́kùn àti súra tó fíìl tẹ́kùn bákan náà ní ẹ bá ṣe rí ni wọn ò ní sẹ́ẹ̀kọ́ bisimilayi sókè súra tó kọ̀ráyì ọ̀yẹ̀ wọn jà pọ̀ mọ́ súra tó fíìl ni bó làwọn afáàṣẹ wá tún àwọn kan tó sí pé hasbuna amakata alifila wàhálàkínà àlàhó lè èlà àfikúrò yìí yẹn ni pé habusuna dídè tá a dé ẹsìn ẹ dídè tá a dé erin abúrà àtù àtàwọn ọmọ ogun rẹ tá a dìyàn mọ́lẹ̀ tá a jẹ́ kí wọ́n lè lọ síbísíbi kábà àti rírun tá a rún wọn àṣebẹ́ẹ̀ lè èlà àfikúrò yìí ìdúgbò káwọn kọ̀ọ̀rẹ́yì kán lè bá a lè péjọ sínú ìlú kọ́mọ̀ ìjà tí wọ́n máa ń sá káàkiri kán lè wà nù wọn àmì níyàn lẹ́yìn tí wọ́n fọkànbalẹ̀. wákìyìn àwọn kan sọ pé àlùmọ́rọ́ rẹ̀ dálé kà máa kánú yálé fún mi náà mímìnà rẹ̀ láti fi ṣe tán. wọ́n kán ní táwọn kọ̀ọ̀rẹ́yì tán ti bá sábà ní láwọn ìrìn àjò lọ sílẹ̀ yemen yẹn nígbà ọyẹ́ lọ sílẹ̀ sham yẹn nígbà ooru láti ṣèkínni láti lọ sọ̀wọ́ fún mi yàrá jọ́nà ìlàbẹ̀lá aminin lẹ́ntọ́kàn rẹ̀ balẹ̀ kí ló fà á lè ẹ̀yìn bá ọmọ tí mi nà náà torí báwọn èèyàn ń wọ̀n bí ẹ̀dá tó pàtàkì bí èèyàn yìí ẹni àpọ́nlé lè kọ́ ní nsọ̀ká ní haramila torí báwọn èèyàn ń gbé lẹ́gbẹ̀gbẹ́ ilé ọlọ́run famani arọ́fà ń ìtàrọ́mà ń gbogbo ẹni tó bá ti di pé kúrò ìṣìn lọ́yìn yóò mọ̀ bọ̀wọ̀ fún yóò mọ̀ pọ́n lé ni kódà lóbi àtúnlùmọ́ wọn láàrin wàsáàrà máa hùn tí ò sí lára wọn ọwọ́ tí kò lè ṣe wọ́n mọ̀ wá fi wọ̀ òun náà. yẹn ni pé hálóhùn wàhálà hálóhùn fi àsárì ìṣesí wọn nù ń gbàtẹ́ bá sẹ́rìn àjò wọn ni wọ́n mọ̀ bọ̀wọ̀ fún wọn wọn ò ní dá wọn lọ́nà wọn ò ní já wọn lógun sùn màmí. wàá máa fi hálóhùn ikọ̀ ọmọ ti tí wọn ò bá tún sẹ́rìn àjò tẹ́ bá tún bẹ́ẹ̀ ń lù mọ́kà náà ẹni ìfọkànbalẹ̀ náà tún ni wọ́n. bọ́lọ̀ ń ṣe sọ láàyè míì nínú sọ́dọ̀tàlẹ̀ ayé ẹlẹ́ẹ̀kẹtàdínláàdọ́rin ó ní awọ̀lámiyàrá anájàálná haraman amina sáwọn ará amaka bí wọn bá ti rí gbogbo nǹkan tí wọn ò rí pé mi ọlọ́run mo ṣe maka ń bi tílé mi ọlọ́run ọba tó wà tí wọn ò rí pé mo ṣe láàyè fọkànbalẹ̀ ni tí wọn ò ṣàkíyèsí wípé wàyúta ká tọ́fù náà mí ní haúlì káwọn àwọn ìlú ìtọ́rọ kíkà wọn báwọn ẹsẹ̀ ń jà wọn lógun sùn bí ẹ ti ń pa wọn bí ẹ ti ń kọ́ ẹ lẹ́rú ọlọ́run wá sí ìfọkànbalẹ̀ fẹ́yìn lihada kọ́ọ̀l ìdí nìkan náà mi sọ pé lè ìlàáfi kúrẹ́ẹ̀ṣì oníbàdàl ni minal awal yẹn ni pé ìlàáfihìm torí táwọn kùrẹ́ẹ̀ṣì ti hàn bá sábà kí ni hàn bá sábà ìlàáfihìm rìhìlátà ṣètà ìwà sọ́yìí yẹn ìrìn àjò ètí máa ń rìn nígbà ọyẹ́ àti tí wọ́n máa ń rìn nígbà ooru. bàbá ibùdó kẹsì wọn ni fàlìyà àbúrò bàbá adal bait yẹni pé wàlíyò fàlìyò wáhìdó obìnrin ìbáadà ọlọ́run nìkan ni kí wọ́n máa jọ́sìn fún un kàmá jáàdà láwọn haraman amina ó jẹ́ pọ́lọ́ nìkan ńlọ bá wọn sọ ìlú mẹ́kà ní ààyè ọ̀wọ̀ ààyè ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọlọ́ni yẹn sọ́rọ́sọ́rọ́tún nàmlẹ̀ ayé ẹlẹ́kọ̀kànléláàdọ́rùn ìnàmà òmìnira ní àbùdá rọ́bà àdó ìbàdà ọwọ́ ní tí wọ́n pa mí láṣẹ ni pé kí n máa jọ́sìn fọlọ́mọba tó nílùú yìí yẹn ìlú mẹ́ka alẹ́bi àrọ́mà ọba tó ṣe ìlú náà ní ààyè wọ̀ táwọn èèyàn gbọ́dọ̀ gbógun sí. wọ́n la òkú ló ṣe yín ọba tó ṣe lù ń bẹ́ẹ̀ tó ní gbogbo nǹkan wà omi tó àná náà mìíràn mùsùlùmí ọlọ́run sì pa mí láti kí n já ọkọ mùsùlùmí nínú ìjọ yìí. wàkọ́lù alẹ́bí àtàánà omi jọ yẹn nípa wíwá rọ́pò lè báyìí tì ọba tó nílé ń gángan wíwá lẹ́bí àtàánà òun lọ́ba tí ń pèsè jíjẹ fún yín ní òjìdí ọ̀pá yín olófin ọlọ́kànbalẹ̀ tí òjì kẹrù ọ̀bá yín tàfàbọ́lá àlẹ́yìn bèlè àmì wà rọ́kọ́sí fún ọlọ́run ìkárà nǹkan lẹ́dínwó ọlọ́run ló pèsè fún yín tí yẹn bá lọ ọdún mẹ́kànlá ti fi ọdún mẹ́wàá tẹ́ ra nǹkan kan níye kan tí yẹn bá padà lọ yìí mẹ́kọ́ ti dínwó ni kèsì pé yóò tún léwu. 1994 mo ra rédíò kan one thousand one thousand riyal one kìíní kan gbàtí ń padà ló ti di seven fifty. yẹn ni pé falẹ̀ yóò fẹ́ dóòbí lẹ́yìn bá ọlọ́run nìkan ni kí wọ́n máa dá sí i láì ní mórogún kankan láì ní mú kankan lórogún mọ́lọ́wọ́n bá. wọ́lá yà á bòdò mi lónìí yìí sọ́nà mẹ́ kò yẹ kí wọ́n tún máa jọ́sìn fún òòsà kankan mẹ́ kò yẹ wọ́n tún lẹ́nìí kankan tí wọ́n tún mọ́ lórogún mọ́lọ́wọ́n bá mẹ́. wọ́lẹ̀ ha dá mọ̀nísàjẹ́ àbàlẹ̀ ha àbàlẹ̀ amúrí jẹ́mọ̀ aláwòláwò bẹ́ẹ̀ ni amúnì dúnìyà wà amúnì àkírọ̀. ẹ̀ńtọ́nà bá ní kí nǹkan méjì kó pèsè lára yẹn ni kò mọ́rọ̀ ogún mọ́lọ́run bá níbi ìjọsìn ìfọkànbalẹ̀ tayé ọlọ́run jogún ẹ̀ fún ìfọkànbalẹ̀ ọjọ́ ìgbìndà lè kíámà yóò máa jẹ ṣùgbọ́n wà mẹ́rin àfọ́hùn ẹ̀mí lè ya pa àṣẹ ọlọ́run bá nǹkan méjì ọ̀bọ̀ lọ́wọ́ náà nínú ayé alukoran nínú sọ́ràtún nahali ọlọ́run ní wàdúràbàláwù mẹ́sàlán kọ́ríyàtàn kánẹ̀tì àmínátàn ọlọ́run ló ń fi ìlú kan abúlé kó kan báwo ló ìṣeré kánẹtì aminatan ìlú táwí ìlú fọkànbalẹ̀ gbáà ni àwọn tẹ́ ń bẹ́ ń bẹ́ wọ́n rí fọkànbalẹ̀ kódà yàtí arizikò arọ́gàdá mìkúlì mìkúlì màkàn gbogbo ààyè àtọ̀tún àtòsí nírè fi ń wọ̀ lóhùn jíjẹ ẹ̀mú wọn gbẹdẹmukẹni àyà ń bá nàìjíríà mu fàkàfàrà sí aníhùnmí rọ́bìyà sọ́ngbà tí wọ́n ń sa ìmoore tí wọ́n ò sílọ̀ mọ́ tí wọ́n ń sin nǹkan mìíràn fàdákọ̀ aláwò lìbáṣà lìjọ́rin wàlá káwófì ọlọ́run ló wá fi aṣọ ibi òun á dà wọ̀ wọn lọ́rùn aṣọ ọ̀bẹ̀rù ìpáyà òun á gbé kọ́ wọn lọ́rùn bìmọ̀kánì yasinaun torí ti ń ṣe nàìjíríà ọ̀sẹ̀ ìbàjẹ́ níjọ nàìjíríà táyé nàìjíríà ti dàrú láti 1977 ni káàtì gba gbogbo ọ̀sẹ̀ àgbáyé ta ní ká máa kó bọ̀ àwọn náà fẹ́ sọ́ọ̀sà first park 77 jọ ìní nǹkan ti dàrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ọlọ́run sànú wa bá a tún tètè kí kò tún tètè dàrú náà ń tàmí ẹ o a tètè kíyè sára o tàmí ẹ lára ṣúgà márùn kọ́bọ̀ márùn kọ́bọ̀ ètò náà ń ta gàrí tí máa mú tẹ́ǹ kọ́bọ̀ lọ sí oríta náà ní báyìí láti náà lẹ́lẹ́ ń wọ ọkọ̀ mbẹ́ àtún wá kí olùbọ̀n báyìí àtún kì mánu bá fún la àtún kì mánu bá fún la yín sì wọ ọkọ̀ kọ́bọ̀ kan lọ́wọ́ ọkọ̀ kọ́bọ̀ kan padà lé ayé ní ìdìrà kọ́ mi jọ á ọlọ́run sànú ọ kò sí ní tó fà á ẹ̀bọ ṣíṣe ni ẹ bá ti ń ṣe bọ́ sọ́lọ́run ọlọ́run dàda bùkátà rẹ ni tọ́bọ̀ wà nù fọkànbalẹ̀ fọkànbalẹ̀ rẹ yóò dìfòyà tọ́bọ̀ wà nù gbẹdẹmukẹ́ ìnira ni ó bá kún lé ayé kọ́lọ́nkọ́ sànú àkójá lè túbá kún bí ọ̀sán ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ahsanallahu ilaykum abẹ́lẹ́ kò bá lọ́ra ẹ̀mí àwọn sheikh wọn tó sọ fún wa náà abẹ́lẹ́ òun kójú wúlò fún wa lọ́sọ̀lẹ́kùn fa aljanna fẹ́ni kankan lọ́la ìlà àmì. insha Allah ìgbà tí kò tó pọ̀ a máa gba ìbéèrè tó bá ní ìbéèrè kan méjì láti máa gba nọ́mbà. nọ́mbà one nọ́mbà two nọ́mbà three nọ́mbà four so nọ́mbà one. wa aleykum salaam wa rahmatulah. tí bá ń lálàkàlà àti sọ́nà àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá kò sí ní tó burú wọ́n lè ṣe rókìá fún. nípa ìbéèrè alákọ̀ọ́kọ́ ìgbà wo ni ẹ̀ńtàwẹ̀ rẹ̀ já ìgbò ni ó jẹ́ pé àwẹ̀ nìkan ní ọ̀sán tí ò ní nítaràn nú ìgbà wo ni ó sì nítaràn nú ẹ̀ńtọ́ bá já àwẹ̀ rẹ̀ látàrí pé àárẹ̀ ọ̀yá àárẹ̀ ọ̀yá gidi ni o irú ẹni báwọn tí rọmọdán bá lọ iye òǹkà tí ò fi gbà wẹ́n yọ ọmọ iye ọjọ́ tó bá jẹ́ tí rọmọdán bá lọ yọ gbà padà kò sí tànà kankan tí ó sàn bẹ́ẹ̀ ni lẹ́nu tọ́jú nírìn àjò ó náà láǹfààní láti gbà wẹ̀ ó sì láǹfààní láti sàlàyé gbà wẹ̀ ìbá àmọ́ tí ní èsì bọ̀ sínú èsì ìdẹ̀kùn ní tọ́lọ̀ ń ṣe fún un wọn tó bá lágbára àti gbàwẹ̀ kọ́ gbà ọ́ dà á pọ̀ kó lè bá a gbàwẹ̀ pẹ̀lú gbogbo mùsùlùmí wọn tó bá sọ láì gbàwẹ̀ iye ọjọ́ tí ò fi gbàwẹ̀ yọ ọmọ yìí tó bá jẹ́ tí rọmọdán bá lọ tán yọ wàá gbà fàmùkánà mi kò mọ̀rí dán àwọn àdá sáfárí fàáyìn dàtún mi àyè àmì ọkọ̀ bílẹ̀ yìí ṣe jẹ́ nu àwọn kan bẹ tó ṣe bákan náà obìnrin ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nínú rọmọdán abẹ́jẹ́ òbí òbí ma lọ́làfọ̀ ramadan ẹ̀jẹ̀ òbí ò tí ì dà bí ramadan bíi ti twenty twenty ló bí ma sí kí n túmọ̀ sí ọjọ́ mẹ́wàá àbẹ́jọ́ mẹ́sàn-án ńlá àwẹ̀ sọ́jẹ́ sọ́run nígbà ramadan bá lọ tán yóò wá gbà padà owó ẹnìkan ṣoṣo tó yẹ pé tó bá bá àwẹ̀ jẹ́ ó yẹ pé lọ́dọ̀ àwọn màlìkíyà tíyàn bá mọ̀ọ́mọ̀ tí ò ní ẹsikúsì kankan kìsì pé ìrìn àjò kìsì pé àárẹ̀ ọ̀yá kìsì pé àǹkan kan wọ́n sọ wọn sàgbáwẹ̀ lónìí tó mọ̀ọ́mọ̀ tó jáwẹ̀ rẹ̀ wọ́n ní yóò san ìtanràn ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù ní wípé àwẹ̀ ọjọ́ kan náà ni ó gbà padà ṣùgbọ́n kọ́ lọ túbà lọ sọ́dọ̀ lọ torí pé ẹ̀sẹ̀ ńlá ńlọ́dá anábìlẹ̀ tó bá mọ̀ náà tó jáwẹ̀ tó jọ̀ sán nínú rọ̀mọdọ́n tí èsì pé bóyá ó ní àwáwí kankan títí ẹ̀rí àtọ́ faramọ́ gbà wọlé pẹ́lítọ̀ bá fi odidi ọdún kan gba àwẹ̀ délẹ̀ ọlọ́run ní ìgbàlọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá ti pé ẹlẹ́yà rẹ̀ lọ bá ṣe súnà lọ́sàn-án àwẹ̀ àbámọ̀ títí ń dẹdẹ rẹ̀ lórí lọ́sàn-án àwẹ̀ pé ah, nínú àwẹ̀ ìwà kú ọwọ́ báyìí ah, mo sì ń àwẹ̀ o àyè ah, sí rẹ̀ fún atalẹ́ o mo sáré olù rí àná ti kọ́kọ́ ṣe sì ìdájọ́ rẹ̀ ti kọ́ wà èyí tó yẹ pé ìyàwó rẹ̀ lè bá wa bá ṣe ló bá bá láṣepọ̀ irú ẹni báwọn ìkànnù tanràn mẹ́ta tí ń bọ̀ ìní ó ṣe ìmọ̀ kọ́ sẹ́rú kọ́ sọ ẹrú di ọmọlúàbí tàbí kó fosùn méjì sísẹ̀ntẹ̀lé ké gbààwẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ kọ́ fáláì ní ọgọ́ta ló ń jẹjẹ ìgbà yà níbi sọlá rẹsọlá lárúbáwò kankan wá báyìí ó ní ìrẹ̀jíjẹ́ lọ́hùn ó ní aláàtú aláàtú a tèmi ta mo ti ṣègbé mo ti parun ìparun dé ìrè òjìṣẹ́ lọ àníbi ní kí lọ́ọ́ ṣẹlẹ̀ ó ní wàá kọ́ àtúmọ̀rọ̀ àti fìnnárì rọmọdán ìyàwó mi ọba láti pọ̀ lọ́sàgán ní rọmọdán lásìkò tá à ń gbáwé lọ́wọ́ à kí ló wọ́n wàá ṣe báyìí àníbi ní alitajide rọkọba sọ lẹ́rú àbí sọ lówó tó fi rẹ́rú tó tu ilẹ̀ tí ọ̀dọ̀mọdá mi ó ní òsì ọ̀dà tàṣọ́mùsàárẹ̀ yìí tó o fòsùn méjì gbà rẹ̀ ní ń tẹ̀lé ni ah, oṣù méjì oṣù kan náà là ń kọ́ ní ìlágbára ẹ̀ ànábì wa ní ọ̀dà ń gbà náà fáláì ní ọgọ́ta ló ń jẹjẹ aláì níbo ni wọ́n ti rówó tó ń fáláì ló ń jẹjẹ ṣùgbọ́n láàánú lànàbì ànábì wa ní kójókòó tó ń tẹ́lẹ̀ wọ́n gbé àwọn támúrù kan wá tó ṣe déédéé ntálàbùkún yẹn tí ó kù káàtà sí láti lè fi ṣe kàfàárà ìkaràn ìhádànù ẹ̀ṣẹ̀ nígbà gbèdé ànábì lárakùnrin dà olóòní oníyàbá tàfádàkù bí alẹ́ màsàkì lọ́bi ti sàrà fáwọn aláìní ní aláìní alámánú wa afukọ̀rù mẹ́ni sẹ́gbẹ́ nìkan tó ń bẹ̀ sẹ́gbẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan bẹ̀ tó tún tòsí tómi wàláyé máa báyìí nílẹ̀ àbàtẹ́yà mẹ́ni wa afukọ̀rù madina yàtọ̀ kẹ̀dẹ́lẹ̀ kò sẹ́ni tó tòsí tóbi nù wọn ànábì wa rẹ́rìn débi pé ìrìgì ẹ̀ bọ́ ọ̀tà ànábì wa sọ pé tasadak bí àlà àlèkà lọ fún ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ jẹ́ mọ̀rọ̀kọ́tì yẹ sèǹtẹ̀yìn ó san níta ràn ó nù èyí máa kọ́ sẹ́rú dọ̀mọdọ́àbí tàbí kó fosù méjì sẹ́ǹtẹ̀lẹ́kẹ́ gbà wẹ̀ tọ́bí ilé wí ah ọ̀rẹ́ mi lónìí ni ah ó la bí ajẹ́ à ọ̀la ń lọ lọ́hùn ó dé fifty two òun ó sinmi lónìí wọ́n gbá yòókù tán nígbà tí ọba bẹ̀rẹ̀ yóò ṣe bẹ̀rẹ̀ látòrí one ni. àwọn onídàá wọn. <laughs> ẹ bèrè bèrè mi tó bá wá sáǹfààní. ibi ò tí wọn pàṣẹ àwọn ò tí ì tán lẹ ǹjẹ́ wo mọ̀ ń kọjá lọ bẹ́ẹ̀ à ń lọ rédíò ni àwọn náà fi là tó ní òru kíníkan káka mẹ́rin sálà fati akan kúrò aláwọ̀ méje kúrò ayé àdìkà méje mìíràn táwọn èèyàn tó ń bẹ lórí táwọn èèyàn tí ìtàn ló wọ̀ tí kò lórí kìíní ìtàn jogbo ẹ̀ pé iye náfìlà tíyàn bá lè dáyàn ìyẹn fẹ́ kéèyàn ọ̀yàn táyé pé èèyàn bá jí ara rẹ̀ kọ́lẹ̀ á ó sàrùn rẹ̀ mi ni bó ṣe méje lágbára rẹ̀ bá ká yàn án yọlọ́ba ti nìkan láàfin ọwọ́ dáadáa ogun lọ́ba lè yàn yàn án pé ìdímọ̀ ní náfìlà fún yàn pé ẹ̀ ráka méjì ẹ̀ ráka mẹ́rin rárá bídíà ni bídíà tó fẹ́ kọ́ àdàdálẹ̀ lẹ́lẹ́yìn kò sí. ẹgbẹ̀rẹ̀ wàlíkùsọ̀rọ̀. Nàìjíríà sọ fún wa lórí ìjọba kan tí ọ̀gá ọmọ Nàìjíríà yìí láti máa ń kọ́ ní gbogbo kọ́ńtìtì ìrìnàjò lórí àwọn olówó wa tó ń fi lé o lórí ìjọba kan tí ọ̀gá bàbá àwọn tó ń fún lọ́kẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti láti kọ́ ní lọ́wọ́. Èlò sódẹ́ǹtì ń gbà ń sáwọ́dí tí èè fi kọ́lé ó wá tí ọ̀dá ni dóò bí eh, eight fifty riyals ìní ń gbà eight fifteen, seven fifteen. bẹ́ẹ̀ wọ́n yẹ seven hundred dollars tó ti yé owó rẹ̀ lè ju bíi èló ni à ń gbà tí mo yẹ kọ́lé <laughs> nítorí lè jù ní Saudi nǹkan méjì ni láti fẹ́ obìnrin ó lé pọ̀ fáwọn ọmọ Saudi wọ́n ti àṣáájú ni ẹlẹ́ẹ̀kejì ilé kíkọ́ ilé kíkọ́ kí n ò tó kọ́lé ní Saudi àwọn owó ẹ̀ ti ò ti yà múra àtòrí tí wọ́n bá fẹ́ kọ́ ilé ń bẹ̀ wọ́n sẹ́ni tí wọ́n kọ́ lórí ìmọ̀lẹ̀ bíi foundation tí lè fi lọlẹ̀ yóò jù mọ́tòláṣí yìí lọ ìmọ̀bó ni mo ti sàlàyé etí ẹ̀yẹ with full concrete gidi kò yẹ yín o tí wọ́n fẹ́ sí foundation lásán yóò ga yóò jù mọ́tòláṣí lọ tí èèwọ̀ lẹ̀. Ah, ah, ah, <laughs> so bó ti jẹ́ nù pẹ̀lú student gbà tí kọ́lé ẹ̀yin atẹ́gùn ńkọ́ atẹ́gùn ńkọ́ <laughs> so then um, owó tó yẹ ó fi ra lẹ̀ ń bẹ̀ wọ́n odidi owó ni kámẹ́sì wá sí èdè ó fi kọ́ nǹkan ọ̀ràn lọ́dọ̀ wa ń bí pọ̀ ọlọ́run kẹwàá ni ogun bó ti ṣe wọ́n tọ̀ náà yẹn wàá mú two million lọ́wọ́ ó yẹ kó lè kọ́lé two million yóò tẹ̀ kọ́ nǹkan sáwùdì tó ti rà lẹ̀ náà. àti pé akẹ́kọ̀ọ́ wọn ní wọ́n akẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ ni èmi ò rí bí jẹ́ ti ń sẹ̀kọ́ ọ̀fẹ́ bíi sáwùdì kò sí ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ́n fún yín tẹ́lá ọ̀fẹ́ oúnjẹ owó tíntìn níbàyìí lẹ́sàn-án tẹ́fì jẹ́ oúnjẹ gidi kò sí pé oúnjẹ ti pọ̀ jù rárá bí ẹ̀yú ẹ̀sìn pé wọ́n bá yín bùn sí ayé fẹ́ràn mẹ́rin márùn-ún jẹun mọ́ ìjẹ́bi twenty lẹ́ẹ̀kan tó kí ni plate yẹn kọ́lọ́mù sànú ìlú ti àná ẹ̀sájà kúrò ń di ẹ̀bọ̀ wà bá ti ṣẹ̀bọ̀ mọ́ yóò tún dá a padà. Now. ànábì náà máa ní jánábà lára tí ò ní tí ò wẹ̀ tálùbàjá yóò sì yọ mọ̀tálùbàjá lè bá ti là kéèyàn tó lọ wẹ̀ torí pé yóò kírun àsùnbà kò sí ní tó burú. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹ dákun owó epo ọlọ́run san wálé san rí o àtọwé ìta ń dáná lórúkọ fífi ọ́ sáwọ́sán kìíní kan ọlọ́run san wálé san rí o yóò wà láti rí o.